ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ ẹ̀dá ò fúnra ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ẹ̀dá ò ọlọ́jọ́ ń kájọ ẹ̀dá ò fúnra ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ẹ̀dá ò fúnra ẹ̀dá ò mọ̀ pọ́jọ́ ń lọ. wọ́n múra síkà ní ṣíṣe wọ́n múra síbi ní ṣíṣe wọ́n ti gbàgbé pé ọ̀run ò ṣe ọwọ́ wa kò sóhun tá a ṣe tó jọ ọlọ́run kò tó. wọ́n ti gbàgbé pé ọ̀run ṣakiru ṣakiru. assalamu alaikum ya. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh akọ àṣùbà àdúrà wa gbà aláàmú gbogbo ọ̀rọ̀ wa mú lọ ilé àṣẹ aláwọláwọ alákọ àti. ilà abilà ilà ilé àṣẹ. àjọkẹ́ ti lọ tipẹ́. Ah, tí n bá ní kí n rò ó nìsín yóò ti tó bí ẹyìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ogún ìṣẹ́jú tí ó ti lọ. irú ìṣọmọ yìí báyìí gbogbo bí ṣe ń ṣàdúrà lọ́wọ́ náà ni mò ń pàtẹ́wọ́ fún pé kó dúró kó dúró kó dúró ah ó dẹ̀ mọ̀ pé ó ní ohun tí mo máa ṣe láràárọ̀ kóhun tó lọ. Ah, ẹ wò ńgbà tí ó ń jáde lọ́wọ́ rẹ̀ mí sí pé tọ̀ èmi èmi kí n báwọn jíṣẹ́ fún yín pé tọ̀ tẹ́ bá ti kírun tán òun ọ̀fẹ́ járun yín lòun ìgbẹ̀yìn kúnlẹ̀ lòun fi lọ èmi náà wá fẹ́ kẹ́ parí ìrun kó tó di pé èmi náà wá bá yín ni ah. ìfi wà. ọ̀dà àbí kí n kúkú lọ bá yín pè é. Ah, máa pè lórí aago ẹ pẹ̀lẹ́ ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí aago. máa bá sọ̀rọ̀ lórí aago. àbí n bá yín kúkú lé wọn lọ. má lè má lè má lè orí má lọ di má lè má lè má lè má lè má lọ fà á o. ẹ̀lú àjọkẹ́ ah, ah. mo ń pàtẹ́wọ́ fún ẹ mo ń sọ fún ẹ pé kò ní sùúrù mo ti fẹ́ẹ́ parí àdúrà ó dẹ̀ ti lọ ah, kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ṣé bó mo ta máa ń ṣe láràárọ̀ kó tó lọ ó yẹ kí gbàdúrà fún ẹ mi ò bínú kò burú wàá rí bá ti ṣe é lénìí o wàá rọ́nà gbégbá o àlọ àti àbọ̀ ẹ á da á sunwọ̀n lágbára ọlọ́run gbogbo ohun tó bá lọ ṣe ó máa yọrí sí rere ni pẹ̀lẹ́ ọkọ mi ojú ò ní tiẹ̀ ò ní dààmú ò ní wówó tì ò ní ṣubú lágbára ọlọ́run ọlá aláwọ̀ lákòótá ilé abìlà àlè ilé àsìn ó dà ọkọ mi àmì ìbínú mi ìbínú ó ti parí ó dà wàá dé láyọ̀ pápẹ́ o ó dàbọ̀. ìyá wa ọ̀rọ̀ wà. kí ni. ẹ bẹ́ẹ̀ tí ọkùnrin á sọ fún un. tó ń kó má bàtì ẹ lọ ni cheat mi ò ah, ah. <laughs> are you joking. <laughs> àbí ṣé oh. <laughs> okay. abẹ́yìn um, what are we celebrating? what are you celebrating? yes. ṣé kò yẹ kẹ́ tẹ̀ máa bá mi dúpẹ́ ni tó bá jẹ́ pé bóyá arrest mi àbó ti bá mi fa wàhálà nǹkan ṣé ìkọ́tà àṣà ìlànà màṣà bí mo wà ní police station mo ń kọ statement. àwọn máa rí babe now. kí ló lè tó yẹn. Ah, kí ló lè tó yẹn àbí. ìyẹn náà ni pé ọ̀rẹ́ mi ò bá ti máa wọ́wọ́ tá a fi tún mọ́tò ṣe. káyọ̀ pé mo tẹ̀ ń bá insurance fa nǹkan a tẹ̀ tí wàá gbẹ̀yẹ̀ ti sẹ́gbẹ̀ kan ọlọ́run ló yọ mi o this guy kó bá tẹ̀ jẹ́ pé gbogbo bó ṣe ṣe wò mí ó bọ́lẹ̀ ní mọ́tò ó ń pariwo ó ń náàgó ṣe gbogbo ẹ̀ kó bá tó da àbí ọ̀rọ̀ owó ni kó mórí kó sẹ̀ mọ́ mi láyà ká tẹ̀ wá gbẹ̀yẹ̀ sẹ́gbẹ̀ kan kó tẹ̀ gbé mi sínú mọ́tò kó gbé mi lọlé nínú ìwà má dùn this guy is cute. Uh, uh, uh, ó fáìn dákú. má sọ fún mi pé o ti ń fọ́ fún bọ̀bọ̀ yẹn o. Ah. Eh, ẹ jọ nígbà tó bá because we all know that Ryan wants more than friendship yeah. from you babe. yes no. did I just hear you say Ryan. yes. Ryan is just my friend and you all know it. The person we are here to celebrate is Liam. Hmm. And that's why we are here. Royalty. Uh, mm, don't worry. Liam. I'm fine. So let's do a proper toast to my newly found friend, Liam. Okay. Mm. <laughs> to Liam. <laughs> to Liam. <laughs> okay, at this point, I am going to open this myself. So it toast to my newly found friend, Liam. Hmm. No, make I ask you. For this campus, show me Jude àbí o kò decide láti dágunlá o ràn mí àbí wetin be all this one because the thing wey happen be say i see this babe tó múra bíi waiter bíi server mo dẹ̀ pé pé kó ṣe kí ni kó gbé service wá bá mi the next thing ó kọ́ sáré gbé service yẹn ó gbé bá àlàyé àlàyé yóò tiẹ̀ ràn mí ẹsẹ̀kẹsẹ̀ ó náà sáré gba service lọ́wọ́ ẹ̀gírì ah, mo ní tí mo wà lórí ìdúró owó owó ìṣe tún lẹ̀ mọ́ leave all these small boys alone now. àti ah, ah. pé kí ló ń ṣe pẹ̀lú àwọn olóhùn jàtìjàtì iná agbójú now mi like gbójú. dey mad òun òkè dey dey follow you talk ó sì ń wọ́kè. Ah, màá bó ṣe ń ṣe ebi mo sọ fún ẹ aso idura de ṣebí i tell you. Benzema. lẹgẹ. Benzema. lẹgẹ. Benzema. lẹgẹ. kí ló fẹ́ kọ́ ṣe fún. ó yẹ ká fọ́ gbọ̀bọ̀ yìí up mo sọ fún ẹ. babe na you dey fuck up now ọba ni ẹ you be king kò yẹ kó máa ṣe bí olóyè ah ó ga ọ. aláì ẹjẹ ń gbé yín débẹ̀ ìgbà tẹ́tí mọ̀ ipò lórùn lọ́mọ yìí ẹ jẹ́ ká sílẹ̀ idiot tó gbé nǹkan tó yẹ kan gbé lọ fún tó tẹ́ ọgbà òun gangan ní ká jẹ́ ká bójú ẹ̀jẹ̀ jẹ́ ká súnmọ́ aláyé yìí. tó bá gbọ́ dáadáa ó gbọ́ bó ṣe kì mí láti angu yẹn. ṣọgbọ́n bó ṣe pè yín. ọba ni yín nínú ọgbà yìí. Um, let's do this way. Folly. Yes, boss. Romance me for Comrado Igbaladun. Treat him for up. Mashe. has just made my day. Boy, Isha. Àbí kí invite ẹ fún beach party mi You know mi dẹ̀ máa dùn tó bá Maybe I should. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń ọlọ́jọ́ ń kájọ ẹ̀dá ò fúnra ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ẹ̀dá ò fúnra bọ́jọ́ ń lọ ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń ẹ̀dá ò ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ẹ̀dá ò fúnra ẹ̀dá ò mọ̀ bọ́jọ́ ń lọ. wọ́n múra síkà ní ṣíṣe wọ́n múra síbi ní ṣíṣe wọ́n ti gbàgbé pé ọ̀run ò ṣe ọwọ́ wa kò sóhun tá a ṣe tójú ọlọ́run kò tó. wọ́n ti gbàgbé pé ọ̀run wò ṣẹ́wọ̀ wá. wọ́n ti gbàgbé pé ọ̀run wò ṣẹ́wọ̀ wá. kò sóhun tá a ṣe tójú ọlọ́run kìràkìtà ẹ máa dọ́là o àfẹnitọ́lọ́run bá bùkún kún ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá ò fúnra ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá ò mọ̀ pé kò sáàbùjá kankan lọ́rùn ọpẹ́. since the first day I set my eyes on you. Every day becomes an assignment, always in a mission to get close to you. Mm. I see you in my dreams all night, waking to realize it's just a dream and that it comes real someday. I love you, Angel. <laughs> torí bàbá ṣe sùúrù ohun tí ó tó àṣẹkù o lórí bàbá gúnyọ nínú ìwé um yes coming. in. kò ní ṣàyẹ̀wò bá a ṣe bẹ̀nu èpo ẹ̀pà ẹni tó máa yọ ayò tẹ̀. ẹnìkan ní kí n kó àwọn gíftì fún wa. àfẹ́ni tó bá máa lò ó yẹ kìràkìtà ẹ̀ dọ́là àfẹ́ni tó bá máa là láyé kó tó sáré kọjá hmm. kádàrá òwò obìnrin pé wọ́n tán èèyàn lákòó àmọ́ bó bá dúró tọlọ́run òwú tó dìnnú kúkú yóò là lọ́nà oko rẹ̀ kó tó dání lóró padà bẹ́ra rẹ̀ o ìfẹ́ ṣòun là kọjá òfin ẹ jẹ́ ká ló fẹ́ o fẹ́ràn ọmọlàkejì um, This voice just full of surprises. Hello Regina, what's up? How you doing? Um, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi lọ ẹ ni. <laughs> Ryan talk now mo ń gbọ́ ẹ. you know I love royalty. Uh, are you telling me that? We all know that you love royalty so why are you saying it now. jọ kí ni kí ni nǹkan tí mo lè ṣe tí mo lè fi win out ẹ completely. Ah, Ryan, I've always told you, you need to be bold. You need to come up as a genuine man, as a real man. You can. It's possible. You and I know that. Um, ọ̀rẹ́ And you know that she loves surprises. Why not, you know, capitalize on that? Make use of more of gifts for her. Ó dẹ̀ máa love ẹ̀ mọ́, ó dẹ̀ mọ́ dẹ̀ mọ̀ pé tó bá ṣe. I know she'll, she'll give in. I'm sure of it. Mm. Uh, you're happy now, right? You just do it and you see. And you'll thank me later. Oh, thank you. Thank you so much. <laughs> All right, no, no, no, it's fine, Ryan. It's okay. No problems. Take care. Bye. <laughs> Ryan. Oh, ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ni ìfẹ́ ni. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ o ìfẹ́ ló yẹ ká bára wa lò. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ o ìfẹ́ ló yẹ bára wa lò fọ́mọlàkejì rẹ bí ara rẹ fọ́mọlàkejì rẹ. ah ah babes but really i don't understand this are we gonna be waiting here forever like forever. ilé kọ̀ọ̀kan dúró ṣe látàárọ̀ now come on. Ah, since the mr anonymous feels láti show up so a máa ní láti dúró náà ni àbíkí la fẹ́ and ọ̀rẹ́ dẹrẹ mo dẹni fẹ́ fi bí ìsílẹ̀ without seeing you. àbí o. royal tea baby royal royal. ẹni tó máa yọ kò ní ṣàyè ó bá a ṣe bẹ̀nu èpo ẹ̀pà ẹni tó máa yọ ààyè ó tẹ̀ kírakítà ẹ̀ dọ́là àfẹ́ni tó bá máa lò ó. Yeah afẹ́ni tó bá máa là láàyè kó tó sáré kọjá kádàrá òwò ẹ̀ kó ronú pé ó wá tán èèyàn lákòó àmọ́ bó bá dúró ta lọ́rùn òwú tó dìnnú kúkú yóò là lọ́nà oko rẹ̀ kó tó dání lóró padà bẹ́ra rẹ̀ o ìfẹ́ ṣó ń là kọjá ọlọ́run nìkan ló yé òun ló rohun tẹ́nìkan ò ní. máa jẹ kọ́tàn rẹ̀ wò ó máa jẹ kọ́tàn rẹ̀ pé ènìyàn ọlọ́run bẹ lórílẹ̀ ayé ìyànjú ni gbogbo àrùn gbà ó orí dá ló lè kó niyọ òkun nílẹ̀ ayé tàwa kò má sẹ́ni tó lè là já fẹ́ni tó ní bá kó yọ. ìmú máa nìkan kò jáka kó àṣebí ìwọ yóò máa lékun sí ẹ wọn máa léjò sí ẹ igi tó yẹ kó fẹ̀yìntì ni wọ́n jẹ ṣùgbọ́n wọn ò lè gbà ẹ́ dúró ta ni ènìyàn ọlọ́run ta lẹ́nìyàn ọlọ́run ilé ayé tàwa yìí lè má mọ̀ rere rere ló pé. Hey, stop there. àgọ́ ọ̀yọ́ ni kúlẹ̀ síbẹ̀ yẹn. mi ṣe ṣe fún yìí. kí ló wà nù báàgì. laptop ló fi project. tó fi ṣe yahoo. tó fi ṣe yahoo àbí. ok kí ló yẹ tó yẹ sá. a máa ń gbọ́ endsars eh, endsars ọmọ amúyọ̀ fún laptop. shut up. your father arrest your Rihanna's death okay. Rihanna's death. yes yeah stretch out your hand. Rihanna na my friend. Eh, ẹ because ojú ọ̀rẹ́ ẹ Get out your hand! ah shut your mouth death death hey hey. Hey. Eh? Eh, eh. Get up, get up. Carry your bag. Get up, get up. Carry your bag. Hey, get up. I didn't know anything about it. I didn't know anything I didn't know anything about it. Yóò sí bẹ́ẹ̀ o. Hey. Oh. Oh. I don't know anything! Officers! ṣé bí Jude náà ṣe máa lọ ní school náà ni. Jude Jude ṣá. ìyá kó jẹ́ Jude ṣé ò sí bẹ́ẹ̀ nígbà tí Jude threaten Ryan pé òun máa pa nítorí obìnrin ni. Ah. yeah I was there but me understand scenario yẹn and all you know. Is this the book that you're supposed to be reading? No ma. No ma. Kí ló máa ń ṣe yín gan-an? Gbogbo lackadaisical attitude yín ibi tó máa ń lead yín sí ó máa ń lead yín sí wàhálà ni. Look at you. You're supposed to be reading your book upstairs. Ara carelessness oh eh? no, ló what nǹkan tó ṣẹlẹ̀ Jude. Careless talk. Just open your mouth and talk anyhow. Look at the implication. What if it is not actually Jude that killed Ryan? But because he was so careless, he was lackadaisical with the things that he was saying, he got himself into trouble. How is he going to get out of it now? I hope every one of you will learn from such mistakes. Anyway, I am here for the test. I'm going upstairs to the class and I do not want to get to class before any one of you. Hey, hey. Abo you nǹkan tó post sórí social media. Oh, ṣé èèyàn tó ń bá màálù lò pọ̀? Ṣé ah, o ṣe ń rí ni? Látọjọ́ wo, abẹ́ ẹ̀kọ́ lẹ́yọ̀ I know you're not here. So, I know how you're feeling. I know how hurtful you are. But what can we do? Can Kí ni pátá fẹ́ ṣe? Ẹni tó ti kú ti now. Eh? Look at yourself. For over four months, four good months, Then yìí ti ṣaláìsí. O lè ṣe wá ń You're going through this ṣera ẹ léṣe má fi kún ṣera ẹ léṣe. Eh? I understand how you're feeling. I understand the whole thing. But kò sí nǹkan kan fẹ́ ṣe. Don't you get? Kò sí nǹkan kan fẹ́ ṣe sọ̀rọ̀ yìí. You just have to move on with your life. Um, Liam, ó dàbẹ̀ ni pé o mọ nǹkan tó ń sọ. Ọ̀rọ̀ Ryan là ń now. He's my very good friend, my best friend for that matter, and you're here telling me not to cry? I know. I know, but there is nothing you can do about this. Gbogbo ẹkún tó ń sun ikùn máa fi máa dá nǹkan You understand what I'm saying? Say, listen. I want you to understand the fact that you have a lot of people that care so much about you. Àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́, tí wọ́n lọ́fẹ̀ẹ́. Hmm? There are a lot of people. And I'm one of them. Show eh, Kí ni nǹkan tó kàn mí if I didn't care about you? Wàá kàn sunkún wàá fẹkún But I realized that kò sí nǹkan kan tí ẹkún yìí tó fẹ́ Because ẹni tó ti kú ó ti kú ẹkún tó ń sun ìyẹn ò ní pé kó jáde nínú eh? please I beg of you. I want you to be happy. I want you to forget about this guy. Yes, ó ti kú. Lẹ́mi tó ti kú ti That's the, that's the bitter truth. Kò sí nǹkan kan ta fẹ́ ṣe. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ wípé èmi I love you so much. If you can imagine how much I love you. Ó ní má ṣe gbọ́ nǹkan tó ń ò ní sọ wípé òkè bóyá Ryan nìkan lẹni tó nífẹ̀ẹ́ jù àbẹ́ni tí ìwọ nífẹ̀ẹ́ jù no your friends are there for you èmi tí mi dẹ̀ wà níwájú ẹ̀yẹ I love you more than what you could imagine so please reality. Uh, uh, uh, Ryan ti kú so just let it go let it go stop crying má fi kún ṣe ara please n dẹ̀ fẹ́ kó mọ̀ wípé me right here hmm? I'll be there for you. as always. Come on. Smile now. Okay. Eh. okay, you don't appreciate me, right? <laughs> Tell me you don't appreciate me. <laughs> I'm fine. Thank you for giving me that smile. <laughs> That's alright. It's fine. Sorry, yeah? ọlọ́jọ́ ń kájọ ẹ̀dá ò fúnra ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ẹ̀dá ò fúnra bọ́jọ́ ń lọ ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ẹ̀dá ò ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ẹ̀dá ò fúnra ẹ̀dá ò mọ̀ pọ́jọ́ ń lọ. Hello, Royal. Daddy's home. Oh, Daddy! Hello, <laughs> oh, Daddy. Yeah, Daddy miss you so much. I miss you so much. Um, so daddy um, báwo wá ni iṣẹ́ tẹ lọ ṣe. alhamdulillah it all went well. ah that's very good i'm happy good to have you back. thank you. Um, so do you want something to drink. no i'm okay. Hmm. Um, daddy can I ask you for something. if it's sensible you can ask me. Um, daddy I want some money. like how much are we looking at. Um, say Two million naira. Two million naira is much. I'll give you 1.4. Daddy? 1.4. Um, it's okay, Daddy. ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ẹ̀dá òfúnra ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ẹ̀dá ò fúnra ẹ̀dá ò mọ̀ bọ́jọ́ ń lọ. wọ́n múra. dádì ṣé àwọn pé ẹ̀ tí ì sọ̀rọ̀ kankan fún mi nípa business trip yín tẹ̀sí ìdílé ṣé ẹ rí ọmọge kankan mú ń bẹ̀. no no no as for the business aspect it all went well ó mọ̀ mi lórí ọ̀rọ̀ obìnrin now i don't have time Ah, mi ò lè máa gbóbìnrin kankan i'm happy the way i am. but daddy daddy mo ti máa ń bẹ̀ yín náà mo ń bẹ̀ yín every time pé kẹ́tí ẹ̀ try àti consider àti fẹ́ obìnrin mi láti jọjọ́ ìyẹ́kọ̀ wà by yourself how long do you want to keep doing this for. ah ẹ gbà mí à ń torí ọjà ajá oníta ló ń jà lẹ́ńkùlé òun and listen mi ò fẹ́ gbóbìnrin wá bí ẹnì kan máa maltreat ẹ̀ kẹ́ máa wá rojọ́ ọmọ àti ìyàwó kan jà mi ò ní time fún gbogbo yẹn and again wọ́n àwọn obìnrin kọ̀ọ̀kan tí mo tẹ̀lé wọ́n máa lodge complaints. pé mo ò rẹ́rìn-ín mi ò lejú mi ò ní time fún gbogbo yẹn and i'm happy the way i am so let it be. but oh, daddy ṣe realize pé obìnrin ni mi ṣá dádì èmi náà ṣì máa marry now in fact mi tẹ̀ ní pẹ́ marry èmi náà máa lọ́nlọ́ tèmi now you mm. need somebody. Oh owó yẹn yé mi gan as my daughter found someone. um, yes daddy. Hmm? Um, daddy yes um, in fact Liam lorúkọ ẹ̀ ó tiẹ̀ ti propose sí mi gan um, daddy ṣe mọ̀ nǹkan mo understand pé you're not the easygoing person mi ò mean àti sọ nǹkan mo kàn mean pé eh, ẹyin tí mo mọ ẹ kí like àti máa relate pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn you don't even smile most times you're always by yourself but he said he would like to meet you. meet me. daddy no daddy please. daddy edejo now just smile i know you when you look like this you don't usually smile how do i want to know that gbogbo nǹkan tí mò ń sọ gan ẹ̀ ń gbọ́. torí bàbá ṣe sùúrù ohun tí ó tó àṣẹkù o torí pé bá gúnyánú ewé ẹni tó máa yókù ní ṣàyẹ̀wò bá a ṣe bẹ̀nu epo ẹ̀pà ẹni tó máa yọ ayọ̀ tẹ̀ kìràkìtà ẹ̀ dọ́là àfẹ́ni tó bá máa lò yẹ kìràkìtà ẹ̀ dọ́là àfẹ́ni tó bá máa là láyé kó tó sáré kọjá kádàrá òwò ẹ kó ronú pé ó wá tán èèyàn lákùúwò àmọ́ bó bá dúró tọlọ́run òwú tó dìnnú kúkú yóò là lọ́nà oko rẹ̀ kó tó dání lóró padà bẹ́ra rẹ̀ o. ìfẹ́ ṣòun là kọjá òfin ẹ jẹ́ ká ló fẹ́ o bẹ́ẹ̀ràn ọmọlàkejì. Sit down. Uh, you want to marry my daughter, right? Do you have what it takes to marry my daughter? Jọ̀ọ́ mo fẹ́ bi ẹ́ ń béèrè mi o. Ṣé oníṣẹ́ mi tó ń ṣe lẹ́yìn pò ń lọ sílé ìwé tó fi sọ pé o fẹ́ Yes, sir. I am working on a freelance uh, project. Mo dẹ̀ ti we wípé mo máa fẹ́ ọmọ yìí. And she knows I love her so much. I'm in love with her. Are you sure you are ready? wà ń bí báyìí. Congratulations. I love your courage. Thank you, sir. Okay, you're free to marry my daughter now. Thank you kí n dá ẹ Thank you, sir. Go back sit down. Thank you so much. Sit. My daughter, you know I love you always. Hmm? It's okay. You can enjoy yourself. As you can see, I will see you later. Ilé ni ilé o, èmi ń jáde Ah, do you take anything alcoholic? No, sir. And you don't smoke? Ah, ah Ọmọ dáadáa ni ẹ ó kì í mu tí ó kì that's good uh, enjoy yourselves. Hmm? Your father is so strict. What is going on? I mean, he's not friendly at all. Would dàbí ẹni wípé wọn ò nífẹ̀ẹ́ mi o. Àwọn that dáàdì Shirini nǹkan tó tẹ̀lé mú wọn jókòó bẹ́ẹ̀ sọ̀rọ̀ dádì òun bá yàn sọ̀rọ̀ that means pé wọ́n like èmi kan surprise orí bí mo ṣe ń wò wọ́n ni. really. daddy likes you. i don't think so. wọ́n ló mọ́ṣẹ́ tó fi rẹ̀ wá bí o. kìràkìtà ẹ̀ dọ́là àfẹ́ni tó bá máa lò ó yẹ kìràkìtà ẹ̀ dọ́là àfẹ́ni tó bá máa là láàyè kó tó sáré kọjá kádàrá òwò ẹ kò ronú pé ó wá tán èèyàn lákòó. ìṣàánú mi ràn mí lọ́wọ́ ká tiẹ̀ ní wọ́n tiẹ̀ tí ẹ wá pa náà tààrẹ́ jẹ̀ ńlẹ̀ ṣó yẹ kó gbòkú ẹ̀ lọ́dí nígbà tó kọ àti ìyàwó sunú òtẹ́ẹ̀lì tó dẹ̀ ẹ wo ẹ ṣe bàbá mi rí ọmọ mi kó ṣàgbọ́mọ mi fún mi torí mi nígbàgbọ́ sọ́lọ́hún mi tí mò ń sin wípé ha ọmọ mi ò lè kú ẹ jọ̀ọ́ ẹ bá mi tètè gbégbèsè ni kó má pẹ́ jù torí ọlọ́run. mọ́mi ẹ fọkàn balẹ̀ gbogbo ọ̀rọ̀ yóò máa níyànjú. àmín. gbogbo àwọn tí ó wà ní hòtẹ́ẹ̀lì yẹn gbogbo wọn náà ti wà ní kọ́sítọ́dì wa mi báyìí pátápátá àwa dẹ̀ ti ń ṣiṣẹ́ wa lọ gẹ́gẹ́ bí iṣẹ́ ṣe ti yẹ yín investigation ṣe lọ lọ́tún lọ́sẹ̀ èmi dẹ̀ fi ń dá lójú wípé a máa rí òkodò ọ̀rọ̀ yìí ah, anybody tó wù kó ṣiṣẹ́ bí yẹn a máa tú díẹ̀ síta so ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ ká àwọn ọlọ́pàá ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa bíṣẹ́. iṣẹ́ náà fún yín ṣe ẹni ṣàṣetì ẹni fojú kọ ọmọ. Ah. What do you know about the incident? I don't know anything, sir mo jókòó sí reception lọkọ̀ wọn wọlé tó wá béèrè wọn ìgbà tá a dẹ̀ máa fi dénú yàrá agbára ẹ̀jẹ̀ la bá ń lẹ̀ ńlẹ̀ sá. agbára ẹ̀jẹ̀ lẹ bá ń lẹ̀ ńlẹ̀. so níbo lẹ wà lọ́jọ́ tí incident yẹn ṣẹlẹ̀. jáde láti lọ ra gift fún ìyàwó mi torí mo mọ̀ wípé ó like surprise mi ò dágbére fún mo dẹ̀ dé padà pé kí n deliver gift tí mo lọ ra kí n fún as a surprise gbogbo ohun tí mo rí ni ẹ̀jẹ̀ nínú yàrá tí mo fi lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ni mo rí ní everywhere. torí ilé àmùgbà tó lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Yes, sir. I saw him. In fact, he spent some hours before coming back. Ṣebí tó bá tiẹ̀ jẹ́ wípé wọ́n pa ìyàwó mi, màá ṣàròkù ẹ̀. Àbí? O ò dẹ̀ rí traces kankan pé èèyàn wọlé or movement kankan. Rárá o, at all, sir. There was no strange face within that period, sir kò síyàn kankan tó wọlé sá. are you sure. i'm very sure nobody came around within that time. are you sure. yes sir very okay. sure. mr liam what if i said you killed her. Are you mad? Excuse me? Are you crazy? What rubbish? What are you saying? Ah, okay. You are saying now that I was the one that killed my wife. You must be crazy. Calm down. What are you saying? You tell me to calm down. Calm down, Mr. Liam. You're crazy. Kí ni gbogbo nonsense tẹ́ bá mi sọ yìí náà? Ìyàwó mi ta ṣẹ̀ṣẹ̀ marry. Okay, you don't, you're saying that I killed my wife. You're saying yeah, you're sitting down here and telling me that you, you killed my wife. Listen, listen. Eh? I'm telling you, sister. Eh? And if you Oh, a professional police officer. lálẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀ mo fẹ́ kó o gbìyànjú láti rántí kó dẹ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ everything that happened. in the bathroom. mo ń wẹ̀ wọ́n ṣe dé òtí hàn lálẹ́ ọjọ́ yẹn èmi àti ẹ̀ dẹ̀ ń fọ̀rọ̀ ju omi tó rọrùn à ń ṣàwàdà ṣàdédé ni mi ò gbóhùn ẹ̀ mọ́ kò sọ anything mọ́ bí mi dẹ̀ ṣe ń wẹ̀wẹ̀ mi mo assume pé bóyá ó ti sùn. bí ǹdẹ ṣe wẹ̀ tán tí mo bọ́ síta ẹ̀jẹ̀ ni mo rí ní everywhere gbogbo lẹ́lẹ̀ tí kún fẹ́ jẹ. ǹdẹ̀ wo rí bẹ́ẹ̀dì kò síbi tí mi ò tú nínú rúùmù ẹ̀ mi ò rí ìyàwó mi the only thing tí mo rí ni ọ̀bẹ tí wọ́n fi stab ẹ̀ nílẹ̀lẹ̀ mo dẹ̀ mú ọ̀bẹ yẹn immediately mo lọ sísàlẹ̀ mo lọ sí reception mo ní kó bá mi pè gbogbo àwọn staff mi a bẹ̀rẹ̀ sí ní wá everywhere mi ò rí ìyàwó mi kò síbi tí a tú lọ́jọ́ yẹn a rí ìyàwó mi I mean how could. something like that will happen nínú hotel. tí wọn ò dẹ̀ ní mọ bó ṣe ṣẹlẹ̀ àtòkù àti àyè kò sí ìtí mo rí nínú méjèèjì ṣebí tó bá tiẹ̀ jẹ́ wípé ó ti kú máa ṣàrókò ẹ̀ má dẹ́ gbà ẹni tí mo rí ẹ̀jẹ̀ tí mi ò wá rí òkú ẹ̀. bá mi wá ẹ̀wọ̀ mi o ẹ bá mi wá ẹ̀wọ̀ mi o ẹ bá mi wá ẹ̀wọ̀ mi o. so nǹkan tó ń tra láti sọ ni pé gbogbo ẹ̀jẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ tó wà lára ẹ̀ ara ọ̀bẹ tí wọ́n fi stab ìyàwó ẹ̀ ló ti farakọ right. orí bẹ́ẹ̀dì orí bẹ́ẹ̀dì inú ẹ̀jẹ̀ wà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wà ní gbogbo bedsheet and everywhere ibi tí mo ti ń try láti i mean ṣe mo rí pé ìfọ́kùn wà lèèyàn máa wá nǹkan tó sọnù mo fẹ́ lè la bẹ́ẹ̀dì yẹn sí méjì so gbogbo bí tí mo ti ń drag tí mo ń faṣọ yẹn mọ́ra mi lára tí mo ń ṣe gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀jẹ̀ yẹn ti tó ti wà all over me. okay. Um o ní o wà nínú bathroom right ìwọ àtìyàwó ẹ ẹ̀jẹ̀ ń bomi domi toro ọ̀rọ̀ what did you say ẹ̀jọ̀ ń sọ̀rọ̀ right yeah. aha so òun gbóhùn ẹ̀ clearly láti inú bathroom yẹn of course bó ṣe ń bí lọ́rọ̀ ó ń dá ẹ lóhùn ó dẹ̀ ń gbọ́ ọ òun náà dẹ̀ ń gbọ́ ẹ right yes. okay how come tí o wá gbọ́rọ̀ ìyàwó ẹ̀ clearly nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ how come tí o wá gbọ́rọ̀ ẹ̀ mọ́ nígbà tí wọ́n stab o gbóhùn ẹ̀ rárá o gbáriwo o gbọ́n kankan títí títí títí tí wọ́n dẹ̀ fi pátọ́ o dẹ̀ ń gbóhùn ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ ìgbà tí wọ́n stab o gbóhùn ẹ̀ how come. explain to you? That. I don't know. You don't know what? I don't know! I don't know! I don't know anything! I don't, I don't, I can't even explain how it happens. I don't know anything! I don't know! You don't know. You just have to know. Okay, Um, nígbà tí ìwọ àti ìyàwó ẹ̀ tẹ wọnú room ṣé ẹ rántí tilẹ̀kùn ni because tó bá jẹ́ pé tilẹ̀kùn ni kò possible fún anybody láti wọnulé anyhow ṣé ẹ rántí tilẹ̀kùn ni àbí ìgbà tí ẹni tó pàyàwó ẹ̀ yẹn o ò tún gbọ́ sáǹdì lẹ̀kùn nígbà tí ó ń wọlé náà. méjì I'm trying to help you. See, you have to help yourself. ṣorí advice ti máa fún ẹni tó to bíi àbúrò mi ọmọ ìyá àti bàbá mi ó ní máa fọ ẹ lẹ́nu whatever tó bá mọ̀ who you are. ẹ̀ it is better for you to speak out now. Because it might be too late. Now, I'm going to ask you this, and I want you to be sincere with me. Leha, what do you know about the death of your wife? Hello. Hi. You accuse me. Are you accusing me? Did you do it? Are you accusing me of stealing my wife? Did you do it or not? I put it to you, Mr. Liam. You murdered your wife. Estoy como el Well, if you don't know now, you surely know better. kó tó dání lóró padà bẹ́ra rẹ̀ o ìfẹ́ ṣó ń là kọjá òfin ẹ jẹ́ ká ló fẹ́ o fẹ́ràn ọmọlàkejì rẹ bí ara rẹ ó. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ o ìfẹ́ ló yẹ ká bára wa lò. ìfẹ́ ni ìfẹ́ ìfẹ́ ni ìfẹ́ ni ló yẹ ló yẹ ká bára wa lò seyamaziga sinaya ohihi ìfẹ́ ló yẹ ká bá wa lò fún ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ni ìfẹ́ ni ìfẹ́ ìfẹ́ ìfẹ́ o. Ìfẹ́ ló yẹ ká bára wa lò. Zima kiki kisina. Yeah, yeah, yeah, yeah, mercy. Ìfẹ́, ìfẹ́, ìfẹ́, oh, oh, ìfẹ́ ló yẹ ká bára wa lò. Fọ́múlà kejì rẹ̀ bí ara rẹ fọ́mọlákejì rẹ bí ara rẹ ẹ má tutọ́ funfun síta kẹfẹ́ jẹ sínú bámúbámú ni mo yó ẹ̀yin ò mọ̀ bébí ń pọmọ ẹnì kankan ẹ̀ ń jẹra yín lẹ́sẹ̀ ìfẹ́ ló yẹ kẹ́ bára yín lò torí bàbá ṣe sùúrù ohun tí ó tó a ṣẹ́kù torí pé báàgùn yọnu ewé ẹni tó máa yókù ní ṣàyè ó bá a ṣe bẹ̀nu èpo ẹ̀pà ẹni tó máa yọ ayò tẹ̀ kìràkìtà dọ́là àfẹ́ni tó bá máa lò ó yẹ kìràkìtà dọ́là àfẹ́ni tó bá máa là láyé kó tó sá kọjá kádàrá òwò ẹ̀kọ́ ronú ẹ̀ wá tán ìjàkọ̀jàkọ̀ ni wọ́n jà lọ́wọ́ ìlọ́lá ah. ló bí ojoojú èmi ojoojú poro. ẹjọ́ kẹ́mi ẹjọ́ kẹ́mi. Hey. currently still. Ọ̀rẹ́ ló save ẹ̀ tó gbé wá bí. You're actually in danger. Just take it easy, easy, ah! easy, easy, easy, easy, easy, easy, please, easy, easy. No, no, no, no, ah! no, ah! easy. Take it easy, please. Relax, just relax, just relax. Easy. Relax, please. Lóòótọ́ lóòótọ́ mo mo rántí I don't want you to remember anything. Just relax. Ọkọ I understand. Just relax, please. You need to relax. Please. It's okay. Please. Oh, no, no, no, no, no, no, no, please. Rian, Rian, no, no, no, no. Calm down, calm down. Èmi kọ́ ni Rian. Rico lèmi. Um, twin brother mi ni Rian. I'm sure ó sọ fún ẹ yes but uh, Dr. Jada kill, ló wá ṣe calm down calm down. So, Dr. Jane what about ó bọ́ta ọlọ́ra ọ̀gbọ̀n torí èmi àti ẹ̀ fi òpó wà very dangerous ká máa treat ẹ ní hospital. but me, ò rí ìwọ̀rí mi báyìí náà kí ló wá ṣe mi báwo ló ṣe dé mi báyìí. Um, sójà mo dẹ̀ wà on a mission láti trail ẹni tó pa twin brother mi although Kano lè ní base sí. Eh, eh, yes but wọ́n ti pa Jude now. Jude kan ló pa twin brother mi. but ta ló ta ló wá pa ta ló pa Ryan. the man have been trailing the night he almost got killed. Eh, ta ta lẹni náà. ìwọ náà wo ló ṣe fún ara ẹ i mean sort it out yourself. Kí ló kọ́? Ṣé Liam ló pa? Brilliant. Very very brilliant. Sori, a ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ń gbọ́dọ̀ mi pè mí ó ní pé kí wọ́n bá wọn record memorable moment yẹn. Ìyẹn dẹ̀ ni mò ń ṣe lọ́wọ́ because ó ní intention àti propose yẹn ní alẹ́ ọjọ́ yẹn. But on his way to meet you, he was shot dead. Mm -hmm. báyìí kí ló dé tó ṣe múlẹ̀ láti jọjọ nísìnyí wọ́n ti pa Jude náà. no no má blame me as you can see ilé àkọ́ni focus mi nínú recording and then mi ò rúkọ tó ṣẹlẹ̀ yẹn máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pa Jude tán wọ́n padà wà wọ́n fídíò mo wá rí i pé ah, òbí bẹ́ẹ̀ ọ̀dọ́ ojú rẹ̀ hàn mọ́ dáadáa òyìn dẹ̀ lè mú kó dìnnà possible kó dìnnà ẹ̀kọ́ ọ̀pọ̀ aṣọ tí mi rí níbi báyìí aṣọ tí Liam ló ra aṣọ yìí náà then stature Liam lélẹ̀ mo mú aṣọ yìí pẹ̀lú ẹ̀ then my prediction pé ó máa fẹ́ pa ìwọ ó jẹ́ kí gbogbo suspicion mi come true ṣùgbọ́n bó ṣe wà gbogbo èrò ọkàn mi ni pé kí n gbámú kí n dẹ̀ falẹ̀ àwọn ọlọ́pàá lọ́wọ́ kó wá lọ jẹ ìyà rí ayé. but why kí ló dé tí Liam pa everybody kiri my why. alájà ẹ má bọ̀ àní ohun tí mo rí lẹ́yìn ojú mi fẹ́ lè má rí irú ẹ̀ rí ẹ má bọ̀ wá ẹ má bọ̀ ah alájà ọmọ ẹ wo ohun tí mo rí mo lanú lẹ báyìí dẹrẹdẹrẹ mo sẹnu tẹmí gbé olè panu mi dé mọ. Eh, ṣé ṣé nǹkan mọ pé kó bẹ́ẹ̀ ní alájà alájà alájà alájà alájà mi ò ṣòkó mi ò kí ṣòkó mi ò kí ṣòkó mi ò kí ṣòkó alájà mi ò kí mi ò kí ṣòkó mi ò kí ṣòkó. ẹ bí mo sọ fún ọ pé kò dúró sẹ́nu ọ̀nà tí mo ní ọwọ́ lẹ́nu. mi kì í ṣòkó ẹni ṣòkó ẹni mi ti kú alájà tẹ bá wù mí dáadáa ẹ rí i pé àjọ wa ìbejì ni wa bó ti sọ fún mi kódà mo ti da yẹ̀pẹ̀ sí lára yẹ̀pẹ̀ tí pàlóògùn kí n lọ kó lòdù kí n dà sí lára mo da yẹ̀pẹ̀. èmi ò kí n fi ṣòfò àbí báwo mi. pẹ̀lẹ́ bàbá mi má bínú ẹ̀rù bà mí ni mi ì mọ̀ pé bèjì ni ẹ̀ ah, pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ tẹ̀kejì ẹ̀ ọlọ́run àforíjì àmín àní rírú ẹ̀ mọ́ àmín ọdún àjìnà síra àmín àmín àjọkẹ́ gan ò tiẹ̀ sọ rí wípé ìbejì ni ẹni tó ń bá wọn rìn. ìbejì ah. àmín ẹ ṣe bọ àjọkẹ́ fúnra rẹ̀ gan ló wọ́n mi sí. àjọkẹ́ o àlàáfíà ló wà. àjọkẹ́ alájà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ó wà níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ ah. àwọn èèyàn dẹ̀ ń bá mi gáàdì ẹ̀ bẹ́ẹ̀ so kò sí nǹkan kan tó máa ṣe àlàáfíà ló wà táwọn ẹ̀ bá ti mókun ẹ máa fojú kan ara yín. mi ìpamọ́ fún àjọkẹ́ fẹ́ wà láàyè. ó wà láàyè ó wà láàyè ó wà bí tí wọ́n ti ń bá mi tọ́jú ẹ̀ tó ń yóò dàbẹ̀ ni pé àwọn kan wọ́n ń mọ́nítọ̀ ẹ̀ wọ́n fẹ́ ṣe láìda so àgbépamọ́ síbi kan tí wọ́n ti ń tọ́jú ẹ̀ ẹ má wọrí ìtàn rẹ bá ti yá ẹ máa rí ẹ máa fojú kan ara yín. ṣé ti ṣe pọ́ǹtọ́ mi. mi ìtàn èmi náà tẹ ti gbàgbọ́ sọ́lọ́run mi mo sọ fọ́lọ́run mi gbogbo gbà ọmọ mi ò kì í ṣe òkú kò ní kúkú kan bí ó ṣe yíyé. àjẹkẹ́ òkú bá mọ orin dáadáa ṣó wà dáadáa. àmọ́ ń tọ́jú ẹ̀ mọ òun ló wọ́n mi sí pé kí wọ́n sọ fún mi kó wọ́n àlàyé wọn láàyè. àwọn wo lọmọ mi wá ṣẹ̀tàn lè pẹ́ ẹ́ ẹ̀kúdà jọ ṣé o mọ̀dọ̀ bàbẹ́ àti ọkọ ẹ̀ ṣó bá mi sọ fún wọn o ti jẹ́ mọ̀. mi ì lè sọ fún wọn ṣàwé àkọ́kọ́ náà dájú òsì nǹkan tó báyìí so tí n pè wọ́n tí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn wọ́n máa gbọ́ a dẹ̀ máa ní kí àwọn ọlọ́pàá máa mọ́nítọ̀ ẹ̀ kọ́ máa wo bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ nítorí yẹn mi sọ ẹni ti fún dáàdi wọ́n ibi tó wà ó sì fún mi nǹkan tó máa ṣe ẹ̀ tá a lè bá ti bá ẹ̀ dáadáa ẹ máa fojú kan ayín ẹ̀ ní kẹfọ́ kan balẹ̀ kò sí problem òun ló ní kí n wá rí màá lọ jí àbọ̀ fóun àmọ́ kí nìkan ní kẹ́ ṣe fún mi mà ẹ jẹ́ kí eré tí mo wá rí yín kó jẹ́ àṣeyé láàrin àti mi ìfẹ́ kí tíkẹ́tà gbọ́ ọ̀rọ̀ tó wà ní ẹ má sọ fẹ́ni kankan rárá jẹ́ kó jẹ́ kó àwọn èèyàn àti ní ọ̀rẹ́ mà. ohun tó bá ti ní kì í ṣe ni máa ṣe o tó tiẹ̀ jẹ́ wọ ló tiẹ̀ mọ ibi tọ́mọ mi wà yìí ohun tó bá ti ní máa ṣe o ṣe mo dúpẹ́ àmọ́ báwo ni ṣé kí n tẹ̀lé ẹ báyìí kí n lọ. ara ẹ má ṣe ìyọnu ẹ jẹ́ kó wà mí tó wà sẹ́ tágẹ̀ bá ti yá ẹ máa fojú kan ayé àmọ́ mo ìsọlẹ̀ kan ṣe jẹ́ kó já àṣírí ẹ má sọ bẹ́ẹ̀ nìkankan báwo rí ẹnì kẹ́ má ṣe ìyọnu. ẹni wet ojú ò ní tiẹ̀ ah, ó dùn mí nínú ọlọ́wọ́ bá mi dùn ẹnu ó ti lọ ah. Hey, look who is here. Yes, darling. You didn't tell me you were coming. Hmm. I just want to give you a beautiful surprise, you know, as a oh. beautiful woman. <laughs> I'm coming from work. And I decided to check you up. Serious? You're mm -hmm. such a mm-hmm. darling. <laughs> ah, you're welcome, sweetie. Janelle, do you know you're beautiful? You tease me a lot and <laughs> it makes me shy. Come on, Janelle. can you move fẹ́ máa tease ẹ fún? Eh? I'm seeing the reality of life. Hmm. You see, Janelle, hmm? ọkùnrin wo ló máa ríro ẹ? Tí ò ní máa ṣọ lọ́wọ́, tí ò ní máa ṣọ lẹ́sẹ̀. You're such a beautiful woman. Hmm. Ìwọ náà wọ̀ nínú gbogbo ohun tó lọ́n fi ṣe ẹ lóore tó fi ṣe ẹ láàánú àkọ́kọ́ ń bẹ ó kóbìnrin wà kó ní làákàyè tó pọ̀ mi ò tí ì bá pàdé rí ó jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún wá ní ẹwà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ tó jẹ́ kí n gba ẹ̀tọ́wọ́ tẹsẹ̀ ojú wípé ó ní ìbẹ̀rù ọlọ́run sórí ìbẹ̀rù ọlọ́run tó wà lọ́kùn ẹ̀yẹ gbogbogbò òun ló kó gbogbo ẹ̀já gbogbo kí ni ìlú máa ń jẹ mí ó máa ń jẹ mí gidi gan ni tí ní ọ̀dẹ̀ jọ torí ọ̀rọ̀ mo fẹ́ kó gbà mí láyè nínú ọkàn ẹ̀ lóòótọ́ ó ti gbà àmọ́ mo fẹ́ ká lọ sí next level mo fẹ́ fi ẹ ṣaya ní ọ̀dẹ̀dẹ̀ mi. I'm ready. Are you sure? Yes, I'm sure. Look at it. I mean, I have your pictures all over my house. If I'm not ready, they won't be all over my house. Hmm. I'm ready. Like, I'm really ready. <laughs> Thank you, darling. When are you coming to meet my parents? Tomorrow. <sighs> Are you serious? Yes, I am. Tomorrow. Okay. But I hope you remember my dad is late. I know. I'm okay with just your mom. Ìgbà tó yẹ pé mọ́ mi ṣe wà láyé. Yeah, she's fine. Ikú òde nípa wọn fún wa. So <laughs> let's eat some more and go to the next level, you know. <laughs> Wow, I finally get to meet the Liam that my daughter talks about so often. Ah ah. Wo, young man, she ṣé you ṣe pé ológun for fọ́mọ mi? Ah, no ma, not at all. <laughs> Mi ò lógun fún un. Ah, ah, Jenna, why are you looking at me like that? I was just asking a question kí ló dé um, look ọmọ yorùbá ni mi ò gbàgbé pé pọtọ́nù ni bàbá ẹ̀ àbí ẹ tí sọ̀rọ̀ dé lẹ́fún yẹn. mom stop it i don't like it when my insult fiancé mi mom he didn't use anything for me our love is natural like natural i love him naturally. má bínú àdùnní ọlọ́kọ. <laughs> <laughs> you know, I'm just playing with you, dear. Um, so, Liam, my daughter tells me that you have a project you want to talk to me about. Uh, why don't you see me at my office tomorrow? Let's discuss it properly. Wow. Thank you so much, Ma. Bless you. Thank you. Anything for my daughter. I love you. I love you too, baby. I love you.

because I am so impressed with your intelligence. my sponsor, But of course, there's one condition now. It's a tiny, minute condition. Don't mean anything. What? Show you continue on phone money. Wà fún you know. Nǹkan tó mi enjoy. Èmi náà fẹ́ enjoy. Mrs. Kofi Ednot. Mm -hmm. In 1999, you killed your husband with a slow acting poison and lied in the rape. Who told you that? You made that innocent girl died on what she don't know nothing about. kí gbogbo àwọn èèyàn lè mọ̀ wípé ẹ jà fún òkú ọkọ yín gbogbo ayé rí yín gẹ́gẹ́ bí ìyàwó dáadáa ìyàwó gidi wọn mọ̀ wípé ẹ̀yin kọ̀ọ̀kan ni ọ̀rọ̀ tó ń gbénu jọ ẹ máa burú lẹ́dà o ìkà mà ní yín o apanilẹ́kùnjayé ni yín. Esther ọmọ mo ṣe bọ́lá tán. <laughs> mo mọ̀ wípé a máa yà yín lẹ́nu ni mo ṣe mọ gbogbo ìtàn your bastard daughter tí ẹ parọ́ fún Mr. Kofi wípé òun ló ní ọmọ tí ò dẹ̀ kí n ṣe òun tẹ fi olè àti ọ̀kánjúwà àti ìmọ̀tara ẹni nìkan tẹ fi gba gbogbo property máa yìí lórí ọmọ tí ò kì í ṣe tiẹ̀. nínú wíìlì ẹ̀ tó kọ ó ní pé ten percent nínú property ọ̀hún kẹ́kọ̀ọ́ fún future husband ẹ̀ then the remaining ninety percent goes to all àbí bẹ́ẹ̀ kọ́. Now the table has turned. I purposely told her that I have a project to discuss with you so that I can have my way to have a one-on-one -on -one conversation with you. The 10% that's supposed to go to the future husband. It has to go to your daughter. And the remaining 90% goes to myself. Sign it and confirm it. Kí ni mo ṣe tí ẹ̀ kò ṣe rí? You have no evidence. I'm saying nothing. Take this out. Before I count six. Everything. so well. You requested that you want what your daughter is eating. You want to have a taste. nǹkan tí mo kàn fẹ́ kẹ́ if we can kẹ́kọ̀ọ́ cooperate with me. i will give it to you. It's cooperate It's cooperate. I'm on you, the sí o. wọ́n ti cooperate to you are a beautiful woman. ah you see. i will have you like that. mi ò rò rí o. Ah! for being with me. Thank you for checking up on me. Thank you for everything. I really appreciate everything. I love so much. That's alright. That's okay. Stop crying, okay? Please. I want you to be happy for me. I'm Mommy, oh. I'm here for you. start going. Hmm? I'll see you soon. Okay? Go inside. Have you? I love you. Love you more. ṣe ní heart attack nìyẹn mo dẹ̀ ní kí kí n pe ìkan lára àwọn staff wọn kán wá attend sí wọn wọn ní kí n má worry wọn ń ṣọwọ́ sí mi báyìí wọn dẹ̀ ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ pé àwọn máa wà okay kí n má worry so mo wá fìhùn pé wọ́n ti better àti wípé bóyá bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn and nígbà tèmi àti wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ tán ohun tí mo bá wá sọ́dọ̀ wọn ta ti finalize everything èmi dẹ̀ excuse wọn èmi lọ àfi mo lè ṣe wá gbọ́ wípé ohun tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. ṣé gbogbo nǹkan tó sùn kalẹ̀ ṣó dá ẹ lójú. bẹ́ẹ̀ ni ṣe rí kò sí nǹkan tí mo fẹ́ gbà nínú ikú Mrs. Kofi olóore mi ni wọ́n ẹni tí èmi àti ọmọ ẹ̀ ń fẹ́ra wa àì tí ṣègbéyàwó gan wọ́n ti ṣe oríṣiríṣi orin ńláńlá fún mi fún ara wọn ni wọ́n wílì ninety percent of our property ni wọ́n wílẹ̀ fún mi wọ́n dẹ̀ wílì ten percent fọ́mọ wọn even èmi gan wà surprise pé wáyé tẹ̀sí máa ṣe orúkọ bẹ́ẹ̀ hàn nítorí wípé ọkọ ló lórí aya you know ẹ mọ̀ irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó ní kind heart tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ah, kò sí nǹkan tí mo fẹ́ fi òkú ẹ̀ ṣe kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe and even èmi gan jókòó mo rí pé kí ni reason ti ya ẹ̀ fi ṣerú nǹkan tó ṣe i'm very sure wọ́n rí mi gẹ́gẹ́ bí ọmọlúàbí tó dẹ̀ rí pé mi ò lè da ọmọ àwọn no matter what mo dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ wọn dọ́kàndọ́kàn ó dẹ̀ rí pé mo máa manage ẹ̀ dáadáa ó fi pé bóyá reason tó ṣe ṣe nǹkan tó ṣe nìyẹn ẹ wo mi ò lè dádì ẹ pa ká má ti wá sọ pé dídì èèyàn kí ni mo fẹ́ fòkun wọn ṣe. Mr. Man, are you very very sure of what you're saying? Hmm. ẹ wo tí nǹkan mi bá wà lẹ́yìn sure mo mo mo mo mo mo mo mo kájú ẹ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. I am one thousand and one sure lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ wo mi ò ń ṣe ìyàn rádaràda o mi ò ń ṣe ìyàn rádaràda at all I mean ẹ wo mi náà ẹ wo mi mi ò lápọ̀n. yeah it's okay. ló máa jẹ́ kí lórí um, dààmú. Eh? kò sí wàhálà. wọ́n mi nice um, wọ́n um, nice gan very nice woman. àwa máa tẹ̀síwájú nínú. No gbogbo ìwádìí wa tó bá máa di wípé a máa tún ní ìdí ẹ̀ láti wá sí ibi báyìí láti tún béèrè one or two things lọ́wọ́ ẹ̀ um, àgbẹ̀. anytime anytime ẹ bá ti need me ẹ pè mí bá jẹ́ lóru i will always welcome your invitation àkàṣà gbà wípé uh, ọlọ́jọ́ ló tó ẹ jẹ́ ká gbà ẹ́ because ìpín yẹn ó dùn mí gan ó dùn mí gan ẹni tí mo tó yẹ pé ó ṣe ó ṣe àdúró yẹn fún mi ah. ẹ wo madam bí bá ṣe orin fún mi ọ̀nà tí màá fi sọ padà ni mo máa wá ẹ wò ń sìn wọn ti kú báwo mo ṣe fẹ́ sun orin padà fún wọn. it's eh? okay it's okay it's okay. i mean it, it is heartbroken. it's okay it's okay it is well it is well so you can go now. thank you tabati need i'm at home. Here. Go, thank you. Yes. Ta ni ta lè níyàn Ọlọ́run? Ta ni ta lè níyàn Ọlọ́run? Mẹ́ẹ̀ máa mọ̀, oníkùn ló mọ̀ ká, Ọlọ́run nìkan ló fẹ́ni torí bá kó yọ. ìmú máa níkà kò jẹ́ ká gbóhùn àṣebí ìwọ yóò máa lékun sí ẹ wọ́n máa léjò sí ẹ igi tó yẹ kó fẹ̀yìntì ni wọ́n jẹ ṣùgbọ́n wọn ò lè gbà ẹ́ dúró ta ni ta lè nìyàn ọlọ́run ta lè nìyàn ọlọ́run ilé ayé tá wà yìí mèé máa mọ o ẹ já ṣe rere rere ló pé ẹ já ṣe rere ìwà ìkà ò sunwọ̀n ní tìrí ọ̀la ò bẹ́ẹ̀ ló mú babaláwo dé fa ọ̀rọ̀ run lálá òkè. Okay ó ń bọ̀ nílẹ̀ dandan ọ̀tá fa sókè tó yídógbò rí tó ṣe bọ́ba yóò róhun ilẹ̀ tó ṣú yìí àtọ́mọ́ òru tó ṣú yóò ilẹ̀ àtọ́mọ́ ọ̀tá fa sókè tó yídógbò rí. ó dá mi lójú wípé mo ti make you happy. Mm-hmm. wọ́n pa èèyàn mẹ́ta fún yín mm-hmm. gẹ́gẹ́ bí nǹkan tẹ̀lé kìí ṣe ó dẹ̀ dá mi lójú wípé you are pleased and happy with it àbí. Mm-hmm. How loyal can a son be? You are very, very loyal, and I'm proud of you. That's one. Surely, bó ṣe wà lóyà ẹ the world is at your feet anything you want you get i'm proud of you. thank you sir. Um, sir something is bothering me. what is it. mo fẹ́ mọ reason tẹ́ fi ṣe gbogbo nǹkan tí ẹ lò fún yìí. Hmm. you used me to kill all these people? can you go too far? What is the reason? Why did you do that? You want to know? Yes. You want to know? If you want to know, I'll tell you. You see, Mumba, ń Mr. Bentley ṣiṣẹ́. Wọ́n ní ọmọ Antonio, and that his only daughter. Antonio fell in love with Mr. Bentley's mechanic. Bó ṣe fell in love pẹ̀lú mechanic yẹn. Mr. Bentley inú ẹ̀ ò dùn sí ó kick against them and as they say love is blind and most people when they are in love they are lost. Antonio escaped with the mechanic ìgbà tí bàbá yẹn máa gbọ́ Antonio àti mechanic wọ́n ti bímọ and Mr. Bentley felt well I have the right to see my granddaughter and he said you're welcome. okay ó ní kí wọ́n máa kó fámìlì wọn bọ̀ ó ní kí gbogbo wọn máa bọ̀ ó request fún wọn. ìgbà tó ń bọ̀ wọ́n l'accident wọ́n kú ṣùgbọ́n ọmọ yẹn reality she survived. Do you know why they died and how they died? I landed. Yes. Èmi ni mo plan bí bírèkì mọ́tò yẹn ṣe fẹ́ẹ́. Amel. Sir. Please, take good care of Royalty. sir. Take good care of her. I have already told my lawyer to hand over my properties to her once she's 30. Please. Because I never can tell what will happen to me. with this sickness. Mm. You heard me, Amir? Yes, sir. I planned with the lawyer to gain access to Mr. Bentley's properties. Yeah, so that's it. about Mrs. Kofi? Oh, Mrs. Kofi, wèrè yẹn. She was my boss concubine and she tried to seduce me and I refused. So, Dilo, I invited you here because of my intention to invest for Amel and I want a very good investment plan. Why? If I may ask. Oh, Amel is such a nice guy. He served me for so long and um, I seldom pay him and he doesn't complain. So I thought it wise to invest for him. Why is that? Ọmọ dada Lamel and eh, gbogbo ohun tó ń ṣe yẹn ó ní bàbá náà ṣe gbọ́dọ̀ ṣe fún kó lè mọ̀ pa amóore. Ah, ọmọ dada kọ́ he's irresponsible kò ń ṣe ìrìnàjò at all look these people you, should, you don't have to invest in them once you give them teeth they will bite you yes they will. Give them an inch, they will take a mile. Ah, I've not wanted to talk about Amir, but at this point, I obviously don't have a choice. Amir is irresponsible. Very. Very. He talks about you behind your back. Uh -huh. He does. And uh, the worst part is he actually toasted me. Amen. Toasted you? Yes, he asked me out. Ah, yes. ah, ah, ah, ah. Uh, uh, well then, uh, <laughs> Dilo, uh, this meeting is over. Nothing more to discuss. But sir. But nothing. Never mind. imagine what they teach to me. It made me suffer. At times he turned me down when I needed help. At times he would not even pay me my salary. All in the name of he wants to invest my salary into something big. At the end of the day, he invested my salary into nothing. and turned me to nothing. ìyà jẹ mí Mr. Bentley fi fìyà jẹ mí adìyẹ Mr. Bentley ó dà mí lóògùn nù mo dẹ̀ fọ́ lẹ́yìn ó fìyà jẹ mí ó fìyà son son don't cry it's okay it's okay it's okay look at it everything is yours gbogbo ìwọ ló ní the lord has fought the battle for us ọlọ́run ti don't cry it's okay it's okay. Ah, ó dúkú bàbá mi kò ṣe ah, àjọkẹ́ wà nílé ó sùn ni abẹ́rẹ́ tán fún yẹn ó jẹ́ kó sùn bí ṣe pàjọkẹ́ àjọkẹ́ kò tiẹ̀ dáhùn ó sùn náà kó tó lọ abẹ́rẹ́ yà ti ṣiṣẹ́ dáadáa pẹ̀lẹ́ ọkọ mi ó ṣe omi mo dúpẹ́ o ó ṣe o bá wà pẹ̀lú wọn náà kò ní dààmú. Ah, alájà mo fẹ́ máa yín sọ nǹkan kan ni. mo ń gbọ́. àjọkẹ́ bá mi sọ nǹkan kan. kí ló sọ. mo fẹ́ confirm bóyá ó tọ́ ni. kí ló wí ẹ mọ̀ ṣe tó tán ni pé kì í ṣe chief amir Berkeley ló bí àjọkẹ́. tọ́ni. àjọkẹ́ ló sọ bẹ́ẹ̀ fún ẹ. a jẹ́ pé àsìkò ọ̀rọ̀ tó sọ ni. bàbá àyẹ́ ẹ̀ ló fa gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pátá. torí gbogbo wa jọ ń gbé pọ̀ ni àti yẹ́ ṣùgbọ́n torí àgbèrè àti inú fùfù tí bàbá ẹ̀ ní òun ló fi dá wàhálà sílẹ̀ bí ọmọ ẹ̀ ṣe lọ lóyún fún dírẹ́fà nìyẹn lọ́kọ mi bá yarí ló bá lé ọmọ mi jáde ò lè jáde wípé lórí fún dráìvà nínú ilé òun mo bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ ọ̀rẹ́ bẹ̀bẹ̀ ó takú kò gbọ́ hmm. bí ọlọ́run dẹ̀ máa ṣe ọmọ mi bímọ ìyẹn ìyá àjọkẹ́ bọ́kọ mi ṣe ronú pìwàdà nìyẹn nínú ẹ̀ bá dùn nínú ẹ̀ ṣe yọ́ ló bá ní ó dà kò burú o òun ti yọ́nú sí wọn o inú òun ti dùn kán máa padà bọ̀ nílé ìpadàbọ̀ tí wọ́n padà bọ̀ pẹ̀lú àjọkẹ́ lọ́wọ́ abala accident. àti ìyá àjọkẹ́ àti bàbá àjọkẹ́ bó ṣe bá accident lọ nìyẹn àjọkẹ́ nìkan ló ṣẹ́kù bí bàbá ṣe gbọ́ bí bàbá náà ṣe látàkì ni wọ́n bá gbé pẹ́pẹ́pẹ́pẹ́ ó hospital nígbà ó dé hospital wọ́n bá sọ wípé poison ti wà lára ẹ̀ tẹ́lẹ̀ pé ó dẹ̀ tó ní STD lára yẹn ló jẹ́ kíkú ẹ̀ tètè yá tọ́lọ́jọ́ fi dé. Hmm. nígbà tí gbogbo ẹ̀ dẹ̀ ti rí bẹ́ẹ̀ tó mo gbà fọlọ́hún mo gbà pé àjọkẹ́ àfẹsẹ̀kejì ara àfi hmm. bí mo ṣe rí tí wọ́n gbọ́mọ fọ́mọ ọ̀dọ̀ ìyẹn bẹ́kì tó rọ́mọ ọ̀dọ̀ ni nínú ilé wa ah! mo gbọ́mọ fún bẹ́kì bí mo ṣe àṣeyọra ń wò tí mo gbà fọlọ́hún nìyẹn. Hmm. Uh, but um, Alaja. Hmm? kí ni reason tẹ́yìn gangan fi fight fún custody àjọkẹ́ why. mo gbìyànjú mo gbégbèsè ṣùgbọ́n lọ́n ló mọ bí Beckley ṣe ṣe tó fi wọ́n ìnẹ̀nẹ̀ kóòtù. kí ni fi òpó yẹ kẹ fight mọ́ fún custody yẹn yẹ kí kò yẹ kẹ kàn jẹ́ kó dédé lọ báyìí. kí ni mo tún fẹ́ máa fight fún nígbà tí wọ́n ti dájọ́ ní kóòtù wípé kí àjọkẹ́ kó máa wá lu olùdé lọ́dọ̀ mi kó dẹ̀ máa padà sọ́dọ̀ Berkeley tí mo dẹ̀ ti ń rájọkẹ́ ní gbogbo ìgbà tí mo yìí fi ń rí ṣe kejì ara mi kí ló tún wá kú kí ni mo fẹ́ máa jà fún. alájà ǹjẹ́ mo wí pé liam àti mr amir Berkeley sẹ́yìn pé ní bàbá àjọkẹ́ àwọn méjèèjì ni wọ́n jọ pàdé àpòpọ̀ tí wọ́n fẹ́ pa àjọkẹ́ sọ pé rọ ló pa. àwọn méjèèjì ni. sọ fún mi pé rọ. nítorí ogún nítorí ọlá tí bàbá àjọkẹ́ gbọ́dọ̀ ní wọ́n fẹ́ yanjú ẹ̀. ẹ kò lè lọ́ta wa ẹ ṣe tó lé la ṣe ní gbé ti dá tí mo ti mọ̀ báyìí kò sí wàhálà àjọkẹ́ mi lọ́bì kankan mọ́ àmọ́ bí mo ṣe wà yìí mo máa lọ fi ọlọ́pàá gbé àwọn méjèèjì ni wọ́n máa kú sẹ́wọ̀n ni. ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí a mẹ́ntàlì tó wà a mẹ́ntọ́ mọ́ ṣe àrùn mọ́sù a ní evidence kankan lọ́wọ́ tàbí portrait of tomale àbí evidence wà dá ẹ ká máa wọ́n nígbà tá a máa rí wọn lọ́rùn ọwọ́ gbẹ́rẹ́ wọn máa máa dún sọ̀rọ̀ kẹ́mi sùúrù gidi gan. tóbi ogun tẹsán tó bá níbi gan máa fún bí ẹsẹ ní kó wà mí báyìí. ẹ lọ́bì kọ́kọ́ ẹ sí. ẹ kò sún tó máa ṣe. ẹ kí n tiẹ̀ sọ fún pé kó bóyá ti jí kó lè yọjú sí ẹ kó náà lè rí. Ah! ẹ sáré kì ẹ sáré tó sí. ẹ ṣàṣeṣe owó ẹ sọ ọ́ ẹ wọ́n dákẹ́ nu mọ́ bá mọ́ wọn báyìí wọ́n pẹ́ nu mọ́ èmi fọwọ́. ta ni ta lè nìyàn ọlọ́run ta ni ta lè nìyàn ọlọ́run mẹ́ẹ̀ẹ́mà mọ́ oníkùn ló mọ̀ ká ọlọ́run nìkan ló yé òun ló rohun tẹ́nìkan ò rí. máa jẹ́ kán tàn ẹ́ o má jẹ́ kán tàn ẹ́ pé ènìyàn ọlọ́run ń bẹ lórílẹ̀ ayé ìyànjú ni gbogbo à ń gbà o orí ẹ̀dá ló lè kó nìyàn òkun nílé ayé tá a wáyé kò má sẹ́ni tó lè là já fẹ́ni torí bá kó yọ ìmú manika, nìkà kò jẹ́ ká gbóhùn àṣebí ìwọ yóò máa lékun sí ẹ wọn máa léjò sí ẹ igi tó yẹ kó fẹ̀yìntì ni wọ́n jẹ́ ṣùgbọ́n wọn ò lè gbà ẹ́ dúró ta ni ta lè nìyàn ọlọ́run ta lè nìyàn ọlọ́run nílé ayé tá wà yìí mèé máa mọ̀ o ẹ já ṣe rere rere ló pé ẹ já ṣe rere ìwà ìkà ò sunwọ̀n bò ní tìrí ọ̀la òní bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọ̀rọ̀ run. All right, come. Come here. Come. Stand like this. Just stand. Yes, come here. Now, look at here. Ṣé orí ibi mo gbókúta sí? Gbogbo bí èmi ni mo ní. Yeah ìdí tí mo ṣe rìn jìnnà tó yìí sórí ibi tí òkúta wà yìí tó bá gbé sókè wàá rí kọ́kọ́rọ́ kan àti tí mo fi tibẹ̀ ṣọ́ra bẹ́ẹ̀ lẹ́ ń bì tó fi dé ibẹ̀ yẹn mo gbẹ dé ibẹ̀ yẹn èmi nìkan ni mo mọ̀ mo dẹ̀ kó gold àti owó foreign currency síbẹ̀ ó worth four billion naira gbogbo properties tó wọ̀nyí gbogbo bíi èmi ni mo ní mo mọ̀ọ́mọ̀ rà síbi tó jìnnà ni ìgbà tí n máa gbẹ́ bíi èèyàn méjì tó bá mi gbẹ́ tá a fi jọ ṣe síbẹ̀ àwọn méjèèjì náà sìn wọ́n ti dèrò ọ̀run. Ah! ah, don't shout ah I did all this because ṣé o mọ̀ pé these days àwọn EFCC nǹkan kan anti-corruption máa ń léèyàn fún owó òun mo ṣe wá sí síbí tó bá wà ní bank wọn á gbé mu and I did all this for you. Are you serious? Yes. Thank you very much, Dad. Thank you so much. No, no, no. Wala, one more thing. Stop calling me, sir. You will say, thank you so much, Dad. I am now your father. Oh, thank you so much, Dad. <laughs> thank you so All much, right, my son. Thank you. Yeah. You see, you can check it ṣé bí mo ṣe gba náà bá gbé sókè ìsìn wà á rí ah! ẹni tó wà lẹ́yìn yẹn twin brother Ryan ni. rico lórúkọ òun ló help me. oh nice one. o oh, escape kú lẹ́ẹ̀mejì are you sure that is gonna happen the third time? tí n bá sọ àwọn nǹkan kan fún ẹ ayára ajá. kí nìkan tó wà lóyún tó fẹ́ sọ fún mi ṣé ń pẹ̀yìn lẹ́pa mọ́mí àti dáàdì mi àbí pẹ̀yìn lẹ́pa grandpa mi ọ̀rọ̀ wo lẹ tún fẹ́ sọ ọmọ yín kan ṣoṣo tó gbé pamọ́ ẹ tún ní kó lọ pa Mrs. Kofi ìyẹn ò tún wá dùn mí ẹ tún wá ní pé kó pa Ryan náà ẹ sọ fún mi kí nìkan tó ọmọ ọlọ́mọ ṣe fún yín kí ni Ryan ṣe fún yín tàfi ní kó pa. Uh, I only did that to cover my tracks mi ò dé fẹ́ ká ṣeré tó. dadi dadi now move. Mm. move. okay. man m-a-n ọkùnrin ni ẹ ọmọ akin ni ẹ ò dẹ̀ gbọ́dọ̀ ṣe ojú láti èyí lọ gbogbo nǹkan tí n bá ti ń sọ fún ẹ kó o máa gbọ́ ọkùnrin kì í sunkún wà dúró gírí ni ẹlẹ́ǹkejì má rí mi bíi bàbá ẹ mọ́ rí mi bíi ọ̀gá ẹ. I am your master ó pé bó ṣe ń lọ yìí mo mọ̀ pé o máa dá wà ní má retí ayọ̀ nígbà gbogbo torí ọjọ́ gbogbo kò gbọ́dọ̀ máa dùn kó máa dàbí ayọ̀ nígbà gbogbo ìgbẹ̀yìn ẹ̀ máa ń léwu nígbà míì ẹlẹ́ǹkejì akọni ni ẹ́ akọni kì í ṣojo akọni kì í bẹ̀rù akọni kì í sunkún akọni ò dẹ̀ ń gbẹ́kànlé ẹnikẹ́ni you are a man you are like a soldier believe in yourself and trust nobody. No, no, no. no! Give me the gun. Give me the gun. Give me the gun. Má para No, no, no, le para Please, just give me the gun, please. Please, please, give me the gun. Ó lè para ẹ̀ eré iṣẹ́ ọwọ́ tí wọ́n ní wọ́n ń jẹ yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí I would like you to see bẹ́ẹ̀ ni pé it's just your past you have to move on focus on the future ẹlẹ́ṣẹ̀ kan mi lọ láì jẹ ìrẹsẹ̀ ọwọ́ ẹ̀ eré iṣẹ́ tí wọ́n ní wọ́n yẹn you have a better life ahead you know what just look ahead look ahead check am out look ahead ah wọ́n wá fẹ́ para ẹ̀ never. ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ ẹ̀dá ò fúnra ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ẹ̀dá ò fúnra bọ́jọ́ ń lọ ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ ẹ̀dá ò fúnra ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ẹ̀dá ò fura ẹ̀dá ò mọ̀ pọ́jọ́ ń lọ. wọ́n múra síkà ní ṣíṣe wọ́n múra síbi ní ṣíṣe wọ́n ti gbàgbé pé ọ̀run ò ṣe ọwọ́ wa kò sóhun tá a ṣe tójú ọlọ́run kò tó. wọ́n ti gbàgbé pé ọ̀run wò ṣẹ́wọ̀ wá. wọ́n ti gbàgbé pé ọ̀run wò ṣẹ́wọ̀ wá. kò sóhun tá a ṣe tójú ọlọ́run kìràkìtà ẹ máa dọ́là o àfẹnitọ́lọ́run bá bùkún fún ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá o.